àti gbọ́. àti gbọ́ ohun tómi pé tómi fọ́ wípé ká máa bọ̀ wá sáyé o. ẹ lè rí ilé ayé dé sí. ọmọ tẹ́mi rí ní hospital ẹ̀yìn mágùn wà lára ẹ̀. ebi ẹ̀wọ̀n àwọn tó ń ṣe tíátà yìí wọ́n máa máa wò fòkìfòkì kiri báyìí ni wọ́n máa fẹ́ mú obìnrin o. àwọn èèyàn kan máa ń pe nǹkan ní love at first sight. oyin fẹ́ pa mí oyin dokun ẹ̀mí mi lọ́wọ́ mú báyìí torí ìdí èyí ẹ wí fún yín kó mọ́ ọ lọ. o ò ṣe má jẹ́ kí n rìn lóòkùn tí ò tójú mi jẹ́ kí n gbénú dání tàbí kí n rìn lójúmọmọ fún ìgbà díẹ̀ kí n tó lè máa rìn lóòkùn. kí n bà nǹkan jẹ́ ó rò mí lóru kí n tún nǹkan ṣe. But the lady said that you promised to rob me that I wanted to rape you in the kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkan ní pààrọ̀ fún mi. Bá ṣe jẹ̀ gbogbo, ó yẹ kí wọ́n náà gbogbo oúnjẹ náà. Ó yẹ kó oúnjẹ á ah, ọmọbìnrin yẹn náà járe. Ṣọ́ra fóbìnrin o, Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. An adjective is a name of a person, animal, place, or thing. Hey! ìgbéyàwó ṣe dùn gbọ́ létí tó bẹ́ẹ̀ náà ni ìrọ̀rùn láti gbé nínú. ìyá fún ohun tó bá fẹ́ bọ̀rọ̀ fún ọ láti ayé dayé ìgbéyàwó ti máa ń ní ìdojúkọ kan tàbí èkejì. lórí mo lọ sí ìwọ̀sà ẹni tó túbọ̀ náà látàná sí iye òwò wọ́n pè òpè kọ́lẹ̀ owó ìlú ọkọ̀ bí ọba sí yìí ó ṣe kúlẹ̀ kúlẹ̀ níbo mọ̀. ṣùgbọ́n ife arrant nonsense ló ṣe just left the house since yesterday. ṣé èsì wo. mo sùn wo bí. kí ló ń ṣe mo kí ló ń sè kí ló ń fọ nǹkan tó ti ka gbádùn tí wọ́n mú yọ̀wọ̀ tó wà ní tàbí báyọ̀ dáná ni tẹ́gbẹ́ ìmọ̀ àkọjá bá wọn máa ṣe. ṣẹ́ni bíi tẹ́ ẹ jókòó sí ẹnìkan náà jókòó sí ṣé ẹ bá ní ó ti sẹ́ pé lẹ́nu jọ́ mẹ́ta ò ta sí rárá. ẹ má kọjá yìí sí o. ọkùnrin and lára good attribute ọkùnrin ni láti mọ bọ́n ṣe ń manage. òkèlè kan tó fún ọmọ kan báyìí tó wá lọ́jọ́ kan báyìí tọmọ ẹ wá ń sá kiri tó ń lé kiri tó ń kó kiri wọn lé kiri tó ń lé kiri tó ń lé kiri bùkún pa olórí burúkú lélẹ̀ òun mọ nígbà tí mo fẹ́ kọ́bùrà fẹ́ jáde ní ìfẹ́ ló kó yẹn lọ ẹ wo madam ẹ jọ ẹ jọ ẹ jọ madam ẹ jọ ẹ ẹ má jẹ ẹ má jẹ fún mi lẹ́gbẹ̀ẹ́. lẹ́yìn ọjọ́ gbogbo ìgbà tí ó ṣe fún wọn àjàlá ta nù. ìfẹ́ ṣì wà nínú ọkàn. a good housewife tẹ́lẹ̀ fi yan ọ̀gbọ́n ta ìwà gun orí bẹ́ẹ̀ wà lọ sùn tẹ́lẹ̀ ò ti wọlé. tóbìnrin bá ti láì sẹ́ẹ̀sì jù kò sí bí obìnrin bẹ́ẹ̀ ṣe ní padà ṣe ṣe mọ́. nǹkan tí o jókòó tì rè ló wá kú ẹnu látijọ́ ilé ò sọ̀rọ̀. ẹ ẹ ẹ ẹ yóò lọ bẹ̀rẹ̀ ẹ wọ̀ náà ẹ ṣe máa pẹ́lẹ́ pẹ̀lẹ́ ṣe máa pẹ́lẹ́ pẹ̀lẹ́ ẹ kúkú bà mí tóbi tẹ ma jàmbá la ó dà tẹ ma jàmbá la tẹ ma jẹ ní. ìwọ ti délé. ẹ tẹ ma jàmbá la ní sùúrù ma. jẹ́ kí n tó yẹ àwọn wa. o kì í ṣe nǹkan tí mo ṣe ní ṣùgbọ́n àdín. kí ló bá dín bẹ́ẹ̀? ah láyé mi ah. tọ́jú ẹ̀. àbẹ́yìn náà máa kí ẹtú tọ́jú sísá mi. báwo wá ni. ti bá yín gẹ̀tò mi. ti bá ń ok. ṣé bá yín gẹ̀tò mi. pẹ̀lẹ́. àṣẹ òkèdè ìgbàlá. oyún ni Zainab lọ ṣẹ́ lọ́jọ́ yẹn tó wá ń parọ́ fèmí para òun ò yá. I've been a fool all this while. mi ò mọ kọ́kọ́ ń pẹ́. o mọ kọ́kọ́ pa kí ni. mi ò mọ kọ́kọ́ ń will you keep quiet. ẹ ó mọ̀ pa ìdáadáa àjọ náwó ẹ̀ nájọ ṣiṣẹ́ ni kò sí nǹkan tí mo ṣe tí ó mọ̀ ọ̀fẹ́ lórí pẹ̀lẹ́ dẹ̀dẹ̀ ọ̀yọ́. shut your mouth. ó gba five million ó gba three million ó gba six hundred thousand ó rẹ̀ pọ̀ easy. ó mọ̀ pa ẹjọ́ máa mú wa lọ ni ẹjọ́ máa mú wa lọ. mọ̀ ń pa kí. àjọ máa jẹ̀yà yẹn ni. ẹjọ́ ẹ má bí kí ló ṣe tó fi arrest wọn. ẹni tí wọ́n arrest lẹ́yìn dàpọ̀ boyfriend wọn ni eh, ayára assassin náà pè wọ́n ó dà pé wọ́n pa ẹnìkan ló jẹ́ káwọn ọlọ́pàá trace wọn débi báyìí hmm, wọ́n pààyàn ni àná ń kú wọ́n ṣe wọnú ilé wọn ìbọn mẹ́rin ni wọ́n bá lórí sílì sista Zainab. Jehovah ìbọn mẹ́rin. nọ́mbà bẹ́ẹ̀ nọ́mbà bẹ́ẹ̀. bó ṣe yà wá lẹ́nu náà nìyẹn eh, ẹ̀ ń bọ̀ tó ń kú ẹ má bínú o bọ̀dà tí àwọn ọlọ́pàá ń hàn tí wọ́n arrest yẹn wọ́n mọ wá sọ́dọ̀ àti Zainab dáadáa ẹ̀yin náà dẹ̀ máa ń wá sọ́dọ̀ àti Zainab dáadáa àwọn ọlọ́pàá yẹn ò mọ̀ pé ẹ mọ àti Zainab rí ni wọ́n bá àbí. mo tẹ̀lé mo tẹ̀lé mo tẹ̀lé mo follow ẹ back ọkú ẹ bá ṣe wé ọkọ fún mi bẹ́ẹ̀ ṣe dúró ẹ bá mi dúró bẹ́ẹ̀ bá mi dúró sọ má dẹ̀ kan lọ ẹ jẹ́ ń lọ pa ọlọ́pàá. ẹ dúró ọkú. pàdí mi àfi kọ́ lọ máa ṣàánú wa àfi kọ́ lọ máa ṣàánú wa o ṣé gbẹnulé ta wọ̀nyá ń bá ìbọn mẹ́rin gbẹnulé àdé mọ̀. dunu o tí èèyàn bá lọ sí àǹtí yẹn àti pé ayé yẹn bàjẹ́ ni. ni wọ́n á tún síyàn lára ni bájínà tún kàn fáwọn gúúsù mi pàápàá. owó bẹ̀rẹ̀ mi yìí sọ rántí ọjọ́ tó bá wọn jà ń bẹ̀yẹn mo sọ fún ẹ nígbà tó fẹ́ pọn mi bẹ̀yẹn. inú mo padà lọ bẹ̀ wọ́n mi mọ̀ pé wọ́n níbọn nulẹ̀ fọ̀ rí bọ́n mo padà lọ bẹ̀ wọ́n <laughs> mo padà bá mi rìn ìrìn àjò láṣẹ fọ̀rọ̀ tó tán yìí. ṣé kò ń ṣe pé mo fẹ́ rìn dìde ẹ̀ ó má dàbí ìgbà tí mo ń ṣe slow lóòótọ́ why am I always the loser? kí ló dé tí gbogbo obìnrin fi mí sílẹ̀ láì ṣe pé mo ṣẹ̀ ṣé ká ní mo ti gbẹ̀sì jù ni àbí stupidity. Zainab náà tún ṣe tiẹ̀ láì ṣe pé mo ṣe ó ṣe tí tí tí tí tó fi padà jù jájú mi lójú. Ah. Òjò ẹ̀sìn lóṣù yìí ooo. Eh. Kí ni Brọ̀dá Ṣọlá àti Sista Bùnmi fẹ́ máa sọ? Brọ̀dá Ṣọlá sọ pé ṣe báwọn sọ fún mi. Ah! Jehovah tó bá jẹ́ṣẹ̀ líle ẹ dáríjì mí eléyìí ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù tí mi ò bá fẹ́ ṣẹ̀sìn ayérayé mo ní láti ẹ̀ ti kọ́kọ́ kókó ládùúgbò yìí kí n dẹ̀ change kingdom all. láṣẹ kéde ìgbàlà. Yẹ́mi sí gist wa náà. ah ah ah ah má gist yẹn farabalẹ̀. Hmm tí mo gbé kinní bọ̀bọ̀ yẹn sẹ́nu báyìí. wetin kọ́ happen. mo fi kọrin ni. o ṣe bébì irú orin wo ló ń kọ ó yá gist wa. mo kọ́kọ́ kọ reggae mm-hmm. mo á fún ní time díẹ̀ mo kàn tún ẹ̀ sí blues ni. o ṣe ọmọ mi mo gbé débẹ̀ mo gbé lọ different level mo gbé lọ síbí mo gbé síbí mo jù síbí mo jù Yeah. But máa kọ́m come by. Ah. rò kó warapa gbé ni. yémi sí ó fẹ́ bá tẹni ẹlẹ́ni jẹ́ orin tó yẹ kẹ́ni yẹn máa kọ ni ibi tí mo gbà kọjá. àwọn kò gbọ́ la fẹ́ sọdá. irú wọn mọ ì ló bá mú wọn sọdá ni. ọlọ́run pé ṣàbàyè ah! èmi mo ṣe nǹkan ṣe nǹkan ó ṣe nǹkan. a ṣe é. <laughs> mo fẹ́ pẹ́ ni ẹlẹ́ni. a ṣe é. a ṣe fún mi ní fún mi ní Saturday báyìí. Time olùmọ̀ adé. Um, um, makeup, aṣọ, traffic. Um, ó pẹ́ mi ju àríwẹ̀rí four o'clock máa ti dé. <laughs> Ẹ gbà mí kẹ̀. Ṣáwà la fẹ́ bá wọn lọ tẹ́lẹ̀ pàtí ni ṣebí nine party la lọ seven eight. ẹ wọ wá jẹ́ kó dé ń fọ yẹ o ẹ mọ̀ o kó tó ṣe mékàn kó tó tọ́jú kó tó tètè kó tó tọ́mọ́. ẹ mọ̀ o. o já o já tiẹ̀ o ní so já tiẹ̀ ah. ọmọ wẹ̀ náà o ní so já tiẹ̀. sábà pẹ̀ pásítọ̀ ah. ẹ̀yin náà kó di àwọn ẹ̀jẹ̀ ah, mi ò mọ̀. Pastor. pásítọ̀ wọn kì í ṣe pásítọ̀ ajẹ́rìí ni wọ́n. kí wàá ní yàtọ̀ lè mọ́mú àti làdáni. yàtọ̀ wà ń bẹ o ṣe fẹ́ gbọ́ ní church wọn wọn kì í ṣe bẹ́ẹ̀dì wọ́n ṣì wà yẹn wọn tún ní girlfriend. Uh, can you please continue what you are packing. ẹ ní sùúrù ajẹ́rìí ah, ẹ ká béèrè tán lọ́wọ́ yín ẹ gbọ́n sọ pé kì í ní girlfriend ẹ kì í lóògùn ẹ kì í ṣe ẹni tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ dé ah ṣọ́ọ̀ṣì yẹn lágbára o pẹ̀lú pé pẹ̀lú ọkùnrin àtòbí tó máa ń fàìn tó máa ń gbéra yín kiri bẹ́ẹ̀ yẹn wọ́n ní kì í lára yín ẹ kì í para yín ah, ah kò lè pè yín o pásítọ̀ á pè yín kẹ́ ajẹ́rìí lẹ̀ kẹ́ lọ jọ́ jọ ajẹ́dì. ṣé kí n pẹ́ lómi kó wá bá mi kó àwọn ẹrù mi. no a ní láti ṣe lọ́wọ́ yín torí nǹkan tá a rí tẹ̀ ń wò yẹn ó lágbára ju nǹkan tí pásítọ̀ ń wò. mi ò lè ṣe ajẹ́rìí o ah, instead of kí n ṣe ajẹ́rìí màá wá jọ tí màá lọ jọ́ or kí n wá àwọn ọjọ́ mi tó ń pè ní ajẹ́dì. can you please continue with your ah, packing. ọ̀gá àwọn kì í tọ̀ náà. ah Hi. Oh, ẹ̀yin lẹ ṣe kó wá sí apartment tó ẹ̀ ń bí báyìí oh that's nice um, actually uh, my name is um, Folake my friends call me Flaky àwọn tó súnmọ́ mi dáadáa bíi sean wọ́n máa ń pè mí ní Flaky baby the one with the boobs with the ass with the body that is bodying so um, this is actually my apartment not really my apartment it's for my uncle though but uncle mi ò kí ń really sí nílé iṣẹ́ máa ń gbé wọn travel gan presently wọ́n wà ní Jos so I'm actually home alone èmi nìkan mo dá wà nínú ilé so since tí ẹ̀yin dẹ̀ ti kó wá sínú compound ẹ̀ sìn ó dẹ̀ pé flat tó empty lẹ́yìn yẹn lẹ́gbàá right yes i ah, hope oh, that's so nice so ọkùnrin máa wà ládùúgbò ẹ mọ̀ pé kò dá kóbìnrin nìkan máa dágbélé so bẹ́ẹ̀ ṣe ń wo mi i'm actually very good aside from the fact that i have a nice body i'm actually a very good cook too oh what's your name. Um, my name is Brother Jacob oh wow ẹ̀dẹ̀ jọ Jacob lóòótọ́ you're so calm ẹ lè wá sílé ọ̀dọ̀ mi i'm actually a very free person i like a free minded person so ẹ lè bọ́ṣọ yín kẹ bọ́ṣọ kòtòkókò boxers i'm actually that free i have no problem with it so tó bá dẹ̀ jẹ́ pé níṣẹ́ lẹ́ni someone that can be cooking for you aside from the fact that i have a very good banging body i'm a very good cook as well kò sóúnjẹ tí mi ò lè ṣe so i could actually be bringing food are you married. ah kò sí ring lọ́wọ́ so that means you're not married so anytime the bá will yín lẹ lè wá you can feel free anytime you want so i'll be expecting you to come and greet me at home so màá welcome to the neighborhood gift oh. yeah and you can feel free to stay at my house while i'm walking away. Jehovah. ah, Ray Jacob, She wà pa? I'm fine, Sister Fọlákẹ́. Oh, mi láìkẹ́, I yóò máa pè mí Sister Fọlákẹ́. Ah, ẹ pè mí lórúkọ kẹfà mi ràn gbọ̀n mẹ́. Ṣé rí àwọn tó close mọ́ mi tó close friends me. I want close pals me. I tí mo lè bá kọ́mọ lùbọ̀ ló máa ń pè mí ní Flaky, Okay, ni Flaky baby. Ẹ sọ pé ẹ mo ò rí rúgbọ́n bẹ́ẹ̀. náà jọ mo kàn ń sọ fún yín ni pé kẹ́ máa pè mí ní flaky flaky ni oh. kẹ́ máa pè mí. all right um, mhm. sister flaky. flaky ti da flaky for short. mo ti rí pé ti dress up ẹ ṣe fẹ́ lọ wọ́gbòrò ní èní saturday ni. Eh, no mo ń lọ fún evangelism ni torí ah. weekend náà ni mo máa ń ráyè rẹ. oh am ah, I bad mo ti rí umbrella pẹ̀lú báàgì yín àti <laughs> kíni pamphlet yìí. thank you eh, eh, um, ẹ̀yin náà lè gba ilé yìí. Eh. kẹ́ máa go yes. Ah, eh, okay no problem má gbà má kà nítorí tiyín ni o bóyá tí o bá dẹ̀ yé mi ẹ lè padà wá later because àwọn gbogbo Ki Li wí ẹ lè padà wá explain what it really means to me sínú ayé mi. inú mi dùn láti gbọ́ nǹkan tẹ́ sọ oh, sí ẹ má worry i you. will do just that. Mm -hmm. uh, all right. brother jacob <laughs> <laughs> ẹ pẹ̀lẹ́ ọlọ́run á gbàdúrà ẹ ráwọn èèyàn kó brother jacob. brother jacob. <laughs> Justin Bieber àgbà singa ojú mi bẹ́ẹ̀ sìn apá ooo mo mórí kì í bàbá rẹ ojú bàbá bàbá mi. ẹni bá fún gbìrà lọ tí mo ló ní oṣù èbó o mórí kì í bàbá mi mọ gbèmí sẹpẹ tìrantìran mọ gbèmí sẹpẹ tìrantìran nítorí wọn fẹẹ sọ ní sọ o eh. kẹ́nìkan kan mọ mọ sí mi lórí o kẹ́nìkan kan mọ mọ sí mi lórí fọsẹsọ wà nù ayé mi báyìí o apá nàìjíríà gan forestation forestation tó ń pariwo nàìjíríà gan ò lò mọ́ a ah, ah, a ní tán bí owó àjọ sórí mo fẹ́ já parí ìjà ni òun rèé hmm. mo mọ̀ pé o fẹ́ràn kínní. ẹ wẹ irọ́ irọ́ irọ́ irọ́ ọ̀gbẹ́ni kẹ́ni kan mọ̀ tán nìkan apple lẹ máa wọn olórí wa ń gbà kan apple àjẹkù ní bẹ̀lẹ́yìn ní bẹ̀lẹ́yìn iphone nísìn àmì ní ọjà apple kù ẹ̀dá kan má bà yé mi jẹ́ o ẹ̀dá kan má bà yé mi jẹ́ mọ́ mú mi ọwọ́ o ẹ mọ́ mú mi ọwọ́ ẹ̀jẹ̀ mi ti gbẹ tẹ́lẹ̀ ẹ̀dá kù ọ̀kan sọ́sọ́ mi bẹ́ẹ̀ lọ yé mi mo wà depression o mo wà depression o ọlágídí wèrè. ọbẹ̀ yẹn ló gbà. ibi dùnmọ̀ wà. nílẹ̀ bẹ̀rẹ̀ lọ. sotori sotori èmi èsì ìra èmi ìra gàrí mi bá ti ra ṣúgà. irọ́ ni kẹ́mọ́ bàmọ́ ní mo fẹ́ fi ṣe ni. ọ̀tọ̀ níbi tí mo ti ra màdà ọ̀tọ̀ níbi tí mo ti gbọ́bẹ̀. sọdíkì. ẹ ọgbọ́n. <laughs> orí ò ní ta ọ. ẹ àmọ́ ìwà dúró kéèyàn tó jẹrú oúnjẹ yẹn ṣàdúrà ìwọ ló ń sì kọ́kọ́ jẹ. ẹ jẹ́ àwa ṣàdúrà sí gbà náà yà á dìjú fàdúrà. nítorí o wí kọ́kọ́ tẹ̀sí ẹ̀ ọ tẹsí ẹ tán tú wa wà. ṣé ṣé màá bọ ṣé màá fọ ológun jẹ. èmi apá. yorùbá kọ́ ni ọ́ ni. apá. aṣọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́. ẹ̀yin lẹ́ni kó luwẹ̀ mọ́ ní sokó lọ jà tó bá jà tó bá mú ọwọ́ tán ẹ̀yin náà lẹ́tọ̀ parapara lẹ́yìn olúwẹ̀ ó ti tó bá wọn ó tó bá wọn olùsí. ẹ̀yin lẹ́tì àwọn kan lọ síbi tó gèètì. nígbà wàhálà ṣẹlẹ̀ tẹ́ ẹ padà lọ́mọ. àwọn ará yín náà lọ tún padà rí kámẹ́rà. Mm, mo bọ̀ wẹ̀ kan jọ ń sọ Ọlọ́run kéèbù. tí o bá ṣiṣẹ́ láàárín tí wàá wàṣẹ́ mi náà jẹ́ sẹ́ẹ̀dì ọkàn jẹ́ ọ ni. ẹ jẹ́ wá jẹ́ tán gbàdán kí wàá bọ̀ máa kú. Ah, ah. Ah, ẹ ìjà lọ mọ mọ mi lọ. sọ fẹ́ sọ̀rọ̀ ni àbọ̀ fẹ́ ṣe ìrìbù. ẹ wà pẹ̀lú ní ìjà lọ. ìjà ló ń sọ ní etí o ìjà ló ń sọ ní etí o ìjà ló ń ìlú sọ ní etí o. àgbàtà kí ọ̀ sí mi náà àgbàtà kí ọ̀ sí mi. gbàgbé pàjọ́ ṣiṣẹ́ pàkóso sọmọjọ orí mi ah! ṣé ah! tó ní pé. apá tó ní fẹ́ ṣètè tó ní fẹ́ ṣètè tó ní fẹ́ ṣètè irunmú irun ah! irunmú irun wà bá bá bá mi jẹ. àìjẹ yọ ọlọ́wọ́ kan ní òjò tájà wọ́n ti márùn wọn ni o. ẹ ká sàn ẹ wo ibùdó páàkì mọ́tò yìí sí ẹ dírá ìbẹ̀rẹ̀ fún mi. sọ̀sọ̀ fún báwọn fẹ́ sọkọ̀ jẹ́ wọ́n fẹ́ràn ara wọn sọ̀rọ̀ ń sọ ní etí o ń sọ ní etí o. etí tó ń sọ kẹ ló ń bí mi ẹ ra sà. ẹ jọ ṣé ẹ lè fún mi ní time díẹ̀ hmm. nínú àkókò yín láti bá yín sọ̀rọ̀ lọ́hùn láti bá yín sọ̀rọ̀ Jehovah. mímọ́. olú Michael. mímọ́. Michael. ẹ má bínú ṣe kérúbù ni ni àbí sẹlẹ àbí ajẹ́rìí. ajẹ́rìí ni mi. ta lẹ ń jẹ́rìí fún. ẹ jọ ṣé ẹ lè fún mi ní time díẹ̀ láti bá yín sọ̀rọ̀ Jehovah. why are you mixing it up? ẹ ṣe jáde ń give and take. Ah, ah, ìgbékunlé mú ní sùtú òkè ìsọ̀rọ̀ ń gbèsè tí n bá ti gbé fún yín ní ká gbé padà ẹ mọ̀ fi give and take rọ́ọ̀nù mi mo lè ẹ́ ń ta yín o ẹ mọ̀ ń tẹ́ ẹ bá lára mi o ebe gbariwo wọlé ni ẹ sì lo astri láì bí àwọn onímùsùlùmí pé ẹ jẹ́ agbọ́rọ̀ astri láì astri láì lè lò fún wa. àwọn náà ah, ń jáwé náà ẹ dàkúta lè ń dẹ́rì fún ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún mi ní time díẹ̀ ah! láti bá yín sọ̀rọ̀ Jehovah mi ò ní gbà kókó yín púpọ̀ èmi náà rí pé busy. ọ̀dà ẹ má bínú tábà ẹ bí how many minutes abẹ́ fún ilé ẹ̀fí jẹ́rìí fún wa. ẹ kò fún mi ní ten minutes. Ah! ten minutes kí ló dé àṣàrà ìlú gan tó jẹ́ pé tó bá fi sí ti bá mi nìkan báyìí wọ́n lè sunkún ten years ó ti yẹ yín láàrin three seconds ó lè gbẹ̀mí èèyàn. ọ̀rọ̀ náà lè fẹ́ bá sọ wá. àṣàrà ìlú lò tó bá mọ̀ ìṣẹ́jú méjì péré àṣàrà ìlú ti pààyàn dànù pẹ̀lú kóńdó ọwọ́ rẹ̀. ẹ wọ́n fẹ́ bá sọ ọlọ́run ah! lè fẹ́ lo ten minutes. Ah, ah. ọlọ́run tẹ́yìn gangan ò tẹ́yìn gangan ọmọ Jehovah witness have you witnessed God. yes. ẹ ló lóun rí ẹ ti fẹ́ bá wa sọ rẹ̀ fún ten minutes kí lè wo mi ọ̀bọ ti gé mi jẹ létí mi ò gbọ́n kankan mọ́. kódà wọ́n ti gé etí tèmi lọ tipẹ́ mi gbọ́ kankan. I am not ready to listen to any please. ọ̀rọ̀ yín yé mi ẹ kàn fún mi ní time díẹ̀ kí n fi bá yín sọ̀rọ̀ Jehovah. Ah, ah. kò yé mi mọ́ o. ẹni tó bá fi oògùn fà wálé láti Amẹ́ríkà hmm. tó máa rí i pé ó láwọn bíi kankan gómìnà òyìnbó yín wá mẹ́kẹ̀ owó kò sẹ́ndì owó lé àwọn ẹbí ló fògùn fà wálé ni. mo ṣe àrí fògùn fà wálé tán wọ́n lè wá wò pé ah, kí ló gbọ́dọ̀ mọ̀ tí wọ́n wá dọ́gbọ́n rọ yín lọ síbi àárín àwọn ajẹ́rìí nílẹ̀ ṣe ní agídí wàláì Louis Vuitton ní bẹ́ẹ̀lì tiwọn náà. ẹ wá wo báàgì ilẹ̀ lọ́fọ̀ báàgì làpí báàgì làpí sílẹ̀ bá jẹ́ ìta lójú mọ́ ẹ tún máa ń sásẹ́ lóru. ọ ẹ lé lé ni. ẹ wọ bàtà tẹ wọ tí wọ́n san etí yín. àwọn ń pẹ́ ìgbàgbé wèrè o. ẹ yọ ẹ yọ wọ apá apá apá apá apá o ò wojú wọn ó rí i pé ìgojú wọn yẹ kẹ́ ẹ lo wáípà sí kó máa lọ bọ̀ bíbà tójú bá rọ̀ ẹ wo bí ẹ mọ̀ sàn kankan ẹ lọ àwọn lọ àgbọn kankan apá já jẹun èmi náà rí wípé ìdí oúnjẹ ni mo bá yín mm-hmm. wọ́n dẹ̀ ní ọba lóúnjẹ ẹ̀yin kan fún mi ní ìṣẹ́jú márùn-ún péré kí n fi bá yín sọ̀rọ̀ lọ. ẹni ah, agídí ah, ah. o òkú ìyáwéré o àfi bíi fóònù sẹ́ńdò. wọn lè forí adé hagiu orí adé lẹni tí ń bá yín sọ̀rọ̀ yẹn lè mọ́ mọ̀ mí dáadáa o orí adé baba eh? adéwọ̀gbà sọmẹrù ni wà ní máa sàn etí rẹ o. aláàfin gbà tó lórí ẹ mo fẹ́ jẹ́ kó máa aláàfin aláàfin ni. Eh, ọ̀rọ̀ yín yé mi ẹ kàn kó bá tẹ̀ wá jì. ó dìde tán kí ni. apá. alájà apá apá ẹni ọmọ pẹ́ mi mọ́ mo ti bínú tẹ́kí ní ìbí ti jẹun sí lórí. ẹ wo bí kò lọ bèrè mi dáadáa ó hmm. jáwèrè gan biography mi ò dá o agídí tí mo ní mi ṣe é ṣe dáadáa sí lórí Instagram ẹ ti ń wò mí. Hmm tí n bá sèyìn gbò wọn ìlọ mi ń fún un torí irú yín téèyàn bá mú yín lọ bá babaláwo kẹ́ ẹ bá fani gbólóhùn ẹ lè lọ bá ń fún un tí n bá sèyìn gbò bàbá tí n bá sèyìn gbò. ìdí tí mo fi wá bá yín náà ni láti lè bá yín sọ̀rọ̀. ẹ jáwèrè gan o tẹ́sẹ̀ ń gbọ́ bí kẹ̀kẹ́ sùn ẹ débí ilé rẹ̀ níbi ike tó ya àbí ẹ wá rọrùn advert bí integrity èyí ẹ ṣe advert fún yín tó báyìí ẹ jù sá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ẹ mi lú bí o bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni o. sọ́jà wẹ̀rẹ̀ sá bàbá mi ò kú kí ìrìn jẹ̀gbẹ̀ sẹ́ni tó ṣe mí láàárọ̀ ẹ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́nkọ́ sìyàn fún kọ́ yẹ sikẹ́ni sọ pé òun ò fẹ́ mọ́ ni. gbọ́dọ̀ tó pé èèyàn kú fún wa. máa sọ ní etí o máa sọ ní etí o. jẹ́mi jì ó báyìí jẹ́mi jì ó báyìí máa sọ ní etí o. Ah. four years ni mo fi ṣe sìnkátù four years gbogbo four years mi o ti ṣe wẹ́ẹ̀dì lálẹ́ àná sáà. Ah. ọmọ yẹn wọ́n ti mọ̀ tó tẹ̀ He must think I do school uncle. Uncle. Uncle. You cannot get in mood I am right now. Akọ́kí gbọ́dọ̀ sójú. Uncle, mo lọ. Ìdí nìyẹn tí ẹ fi ní ìdí ọ̀rọ̀ lọ́hùn nínú ayé. Uncle, ọ̀rọ̀ lọ́hùn ní sìnkà tó fi ń ta mi. Èmi mo rán ní school for years. Uncle ẹ mọ̀ lọ, kò lè. Uncle ẹ mọ̀ lọ ọkú alẹ́ ẹ̀ mọ̀ ẹ wọ́n mi ẹ fẹ́ wàhálà o. tí mi bá pè yín ní olè tí mi bá pè yín ní olè kẹ́ ẹ pa mi. àtibọ́lẹ̀ ẹ wo ẹ wo kò bá máa wà pẹ̀lú ẹ ó bí ẹ Jehova bá máa wà kó kó sí ẹ lè wà pẹ̀lú ẹ ó bí ẹ. Ah, kí ni láìsí láwòrí ah, láìsí lóòjò àwọn àwìn táwọn eré bíi ìsakaba. bẹ̀lẹ́jà rí ìsakaba kí. tẹ fẹ́ yẹ sá tẹ fẹ́ yẹ sá. Hmm, ẹ̀yin tèmi mo tún ti dé bí mo ṣe máa ń dé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ motivational speaker yín lèmi jẹ́ olùtọ́nà yín ṣẹ́rí tọ́pìkì ní ni pé a máa máa sọ̀rọ̀ nípa ọkọ àti ìyàwó ẹ̀yin ọkọ tí ẹ bá fẹ́ kí ìyàwó yín ṣe ṣìnà níta ẹ máa serve wọn dáadáa kí ni mo mean ẹ máa serve wọn dáadáa ṣe wá rí right time tó yẹ kẹ́ máa serve wọn ní kinní tá à ń wí yìí òun ni àárọ̀ kùtùkùtù àti alẹ́ tẹ́ bá fẹ́ lọ sùn àárọ̀ bíi five to six alẹ́ bíi eleven to twelve tẹ́ bá fún wọn ní táìmù yìí ah, ẹ máa mọ̀ pé jésù lọ́ba ayé kò dẹ̀ kù síbi kankan ayé kan iná là wà kò sí wà yìí ẹ gbé wọn débẹ̀ dáadáa. ẹ bá ti wá gbé wọn débẹ̀. nonsense ni gbogbo eléyìí now in this modern day. ah díẹ̀ wá wá wá wá wá wo rubbish nonsense tí ọmọbìnrin ń sọ lórí bíbá yìí. gbogbo eléyìí ẹ ní problem pẹ̀lú lẹ́yìn ilé yín máa máa ládùn máa máa lóyin sí ni ó máa máa ládùn máa máa lóyin sí ni ẹ máa tẹ́ kọ́lẹ̀ ẹ jẹ́ káwọn ìyàwó lẹ́yìn mọ̀ pé. can you imagine ah, obìnrin bìnrin ló bọ́ sórí live video ló lè yẹ̀yẹ̀ ara ẹ̀ báyìí social media ti báyé jẹ́ gan-an. just just imagine. <sighs> ojú dẹ́ tì mí fún ṣá bọ́ ṣé lè máa ní family wa. i don't think so babes àwọn ọmọ olóṣó jàtìjàtì lásán lásán ẹ lélẹyìí àwọn ọmọ tó rìn kiri yẹn. <laughs> at the end of the day ọkùnrin kan ló máa fẹ́ lè iná sílé i just imagine. tí àwọn olóyìn máa sọ náà. ó pọ́blẹ́mù títí wọn nìyẹn ó ti yẹ ṣó oúnjẹ mi ti rẹ́dì. ó ti rẹ́dì ó náà mo fẹ́ dish kó tó pé ah, mi. àjọ jọjọ ló wà mí ṣó oúnjẹ mi ebi òun wọnú kọ́ mi. all right then. okay mo ti ń kò lè báyìí. and that's why eh, like the moon in the next three four hours máa padà so tí bá padà máa yọ̀ lóyún. and that's yes. why. all right sir. pẹ̀lú nǹkan tí mo kọ́kọ́ rí láàárọ̀ yìí mo ní láti bẹ̀rẹ̀ evangelism tèmi nílé mi ò lè máa bá sista Fọlákẹ́ gbélé kí n má lè ní positive impact nínú life wọn charity begins at home ló máa ń sọ ilé ni màá ti bẹ̀rẹ̀ evangelism tèmi. Hey, I'm coming over, Jacob. Ẹ má bínú. All right, ma. mi mọ̀ bóyá um, red wine lẹ or white wine so please ẹ jọ ẹ kọ́ ọ̀rá bá mi um, ẹ bá mi manage kẹ̀kọ́ chat ẹ bá mi try láti manage lẹ́ni tí ẹ wá bá mi ní àlejò ní èmi ọlọ́yin ṣe kínní náà. Ah, um, sista Fọlákẹ́ èmi ò kí ń múra àwọn tí báyìí ó yẹ. and again i'm okay. ọwọ́ mi mú ọwọ́ ẹ jókòó. Ah! Dọ́jí kò kí ló tẹ máa ń ṣe báyìí ẹ́n ọ̀rọ̀ kí n sá fọ̀rọ̀ náà. ṣé ìfẹ́ kí n máa free pẹ̀lú yín ni ẹ̀yin góńgó lẹ̀ mọṣẹ́ yín níṣẹ́ bí mo ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn ló yẹ kí n ti sọ pé ah flaky baby or sorry flaky o wá jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ o so ẹ̀mí ọlọ́run á lè máa penetrate ara lè máa mí sára má lè máa tap current má máa gbà anointing látara yín. Eh. Um, actually èmi ń lọ fún evangelism ni mo wá ní kí n bẹ̀rẹ̀ láti lé bí ẹ̀mí ọlọ́run ṣe sọ fún mi. oh hallelujah hallelujah praise the lord. Um, sister Folake. yes daddy oh, sorry yes pastor. Um, my name is brother Jacob. yes brother Jacob. gbogbo irú àwọn aṣọ tẹ máa ń wọ̀ yìí. yeah tó máa ń ṣe ara sílẹ̀ yìí hmm. Jehovah ò fẹ́ bẹ́ẹ̀ oh. ẹ ní láti máa wọ àwọn aṣọ tó máa máa bo ara yín. ọ oh, bọ́dà Jacob ló tẹ̀ ń ṣe báyìí ẹ kò tiẹ̀ act bíi pé ẹ kò tiẹ̀ wà in vogue rárá àwọn aṣọ tó ń trendy. lọ́wọ́ ń sìn nìyẹn àwọn aṣọ tó jẹ́ pé tí ọmọ dára bá ti distribute ẹ̀ fún mi báyìí mo máa ń fine nínú ẹ̀ tí n bá rìn lọ lójú títì àwọn ọkùnrin á máa ṣe wow what's this tí wọ́n máa wò pé ọmọ ló dùn tó yìí bílẹ̀ yóò bá jẹ́ ayé ẹni kó kàn tiẹ̀ jálẹ̀ ẹni and aside that Nigerian weather is so hard. owó Nàìjíríà yìí pọ̀ ju kéèyàn tún máa wọ sweater àti cardigan lọ I want to be free mo fẹ́ ṣe everything lẹ́ni. ara ìdí tí mo fi wá bá yín náà nìyẹn. sista Fọlákẹ́ ẹ máa wá sọ fún sista ọmọdára tí wọ́n máa ń ta irú àwọn aṣọ yìí fún yín wípé kí wọ́n jọ kí wọ́n máa ta èyí tó jẹ́ pé ó máa kọ́ọ̀bà ara yín fún yín please. kò sí wàhálà ọlọ́run dẹ̀ kúkú ṣe ń sìn yìí sì tún ibi tẹ́yìn wọ̀ kúkú jìnnà sí ọ̀dọ̀ mi ẹ̀yin náà máa rí pé ẹ reason láti máa wá sínú yàrá mi oh sorry sí Odo, uncle mi more often ẹ kú mọ̀ pé èmi nìkan náà ni mo máa ń wà uncle mi àti ìyàwó wọn wọn kì really gbélé so ẹ feel free to come time anytime you want. èèwọ̀ yẹn má wọrí ẹ bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ aṣọ jẹ́ ká change lọ sí another topic. Uh, uh, uh, ah ṣé igi umbrella yín ló gùn dé bíbá yìí. no ẹsẹ̀ mi lè dì mú. ẹ dúró ṣé bíbá yìí lọkàn yín wà ní àbí kí ló ní bá. what the. stop. Ah, um, sista Fọlákẹ́ mo ti fẹ́ máa lọ fún evangelism. ẹ eh, ok ok ẹyin eh, gbàtẹ́dẹ̀ ti fẹ́ máa lọ ń sìn iṣẹ́ ìní prayer fún mi ni àwọn tèmi máa ń rí nínú tv To bá ti wá jẹ́ rere wọ́n máa dáwọ́lé ẹni yẹn lórí wọ́n máa gbọ́wọ́ sí láyà wọ́n máa ń ṣe báyìí ẹ̀mí ọ̀run o kristi okun àyà ẹni yìí olúwa wọlé síbẹ̀ jésù wọlé sínú àyà inú okun àyà ọmọ rẹ wọ́n máa dì mú báyìí olúwa penetrate olúwa penetrate ẹ ṣe gbogbo eléyìí ń dẹ̀rú pé nǹkan tẹ̀ torí ẹ̀ wá fún náà nìyẹn láti lè ṣe prayer sí okùn àyà mi. ok if you insist kò sí wàhálà. ok. ẹ jẹ́ kí a gbàdúrà. ọ̀rẹ́ ọ̀rẹ́. Jehovah. Mimo. no. ẹ ní sọ pé Mimo? oh really. ẹ̀yin ẹ̀ kàn sọ pé àmì. ọ̀hún ah, oh, ṣe ti rí reason why tẹ́ fi ní láti máa wá sí ibi báyìí mọ́ ọ̀fun nìyẹn ẹ lè máa tọ́ mi sọ́nà sókè má bàa ṣègbé. Jehovah. mímọ́. Ah! what. yeah. no stop. abúlé Jacob tẹ́ bàgbọ́ mi kú mi ẹ̀ máa gé oúnjẹ létí o. no stop. abúlé Jacob. Ah, mo rò pé èèyàn ọlọ́run ni ẹ níbẹ̀rù ọlọ́run sẹfúlákẹ́ kí ni mo ṣe. adúrú nǹkan tó tó báyìí lè gbé sábẹ́ aṣírere. Oh! wáyé ẹ̀gbọ́n wáyé kọ́ bẹ́ẹ̀. stop stop stop. bíríjì kú. Ah, ìgòǹgò ló yẹ kó máa pè ní aṣọ pọ̀ tó yìí aṣọ lè fi bọ́. kí ni mo ṣe. bíríjì kò ṣe ah, nǹkan tẹ̀ ń bò sábẹ́ aṣírere lélẹ́yìí.

Oh, this is wrong. Nǹkan tẹ́ ń bọ́ máa bí aṣọ lélẹ̀. Sister Falake, stop. I can't no, no, stop. I, I need to go for dinner. No, no, no, stop, stop. Ah, Jacob, tẹ́ bá tẹ̀lé mi, máa fi wọ yín o. Why? Máa fi you? yín o. No, Jẹ́wọ́ náà No, this is wrong. Bẹ́ẹ̀ ṣe late gbàdúrà fún mi lélẹ̀ tí Jésù Pray like this? Bẹ́ẹ̀ ṣe No, stop, stop, stop. No, no, stop. No, no, stop, stop, stop, stop, ah, stop, stop. Ah, Bro Jacob. Ah, Bro Jacob. Jehovah kí ni èmi ò máa ń láìkí irú àwọn wà báyìí o ó jẹ gbádùn mi tóun pariwo Jehovah Jehovah kẹ́ gbogbo eléyìí tó wà ńlẹ̀ èmi ò kì í máa ń láì kíkẹ́ èèyàn máa ráìdì mi o olóńgbò wọn bá fọ́ọ̀ṣùn lélẹ́yìí you are giving someone else's credit to someone else only give the credit to whom credit is due ah ìgbà tó fẹ́ kọ́m lẹ́ẹ̀kan náà ló ń pariwo jehovah jehovah jehovah and of which ṣe ló yẹ kó máa pariwo flaky baby flaky baby flaky baby ṣé mi kọ́ mo gbé ẹ dé bẹ́ẹ̀ ni i give credit to whom credit is due na me get am. ah. so i'm no longer a virgin. àǹsó eh, virgin yẹn ń sì ṣe máa frame ẹ ni nígbà tí kì ma ṣe pé print out tẹ ma hang ẹ eh, ẹnìkan náà ló dis padà disvirgin yẹn náà ó lè padà fifty ó lè padà sixty but one way or the other ó padà ni kó lóbìnrin àbí kó lọ́wọ́ one way or the other wàá ni ah wo sórí bí mo ṣe wá gbé ẹ débẹ̀ ń sìn ó yẹ kó kun ẹ balẹ̀ kínú ẹ máa dùn torí mo ti jẹ́ kó tọ́ mi wò èmi náà ti tó ẹ wò ó ti máa dùn mí èmi náà ti máa dùn ẹ bó ṣe wá dis virgin sin tí mo ti já ẹ lójú mi ì ní jẹ́ kó stop ń bẹ̀ kò ń ṣẹ̀kan yẹn ló máa jẹ́ ń ọlọ́run mi lè parọ́ fún ẹ i will make sure pé o máa o wá mark register every time báyìí wà wá stamp ní pé ó yà ọ́ brother Jacob ti wá bíbá yìí lé ni brother Jacob ti wá bíbá yìí lọ́la bí ìgbà téèyàn bá ń kájọ ni every time báyìí ló máa máa dájọ́ ṣé nǹkan tí mò ń sọ yìí ẹ má wọrí ara ẹ missionary nìkan ni mo ṣe fún ẹ tó ń ṣe Jehovah Jehovah ah o mọ tọ̀ṣọ̀ tó spooning o mọ spooning náà scissors nǹkan doggy put your hand on the wall hang yourself to the curtain ṣorí tí n bá máa rẹ́dì pẹ̀lú ẹ̀tàn yanyan wàá sì padà so mí mọ́ máa tẹ̀sí gbogbo àwọn ilé yẹn èyí tẹ́ máa pè ẹ̀ ní mọ̀gbà tẹ́ máa sọ ṣùgbọ́n àná ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àwọn ibi tí mo máa gbé yín dé ẹ̀yẹn má worry bọ́dà Jacob ẹ̀ fọkàn yín balẹ̀ ẹ̀yin náà try for a first time you will be right. ṣé wàá ṣọwọ́ kan sí àbí wàá lọ jíǹrere fún Kristi báyìí. Jehovah. dàrú padà bàjẹ́. nǹkan tí bàbá ẹ̀ ṣe. that's all this doesn't make any sense to me it makes sense, that now. kí ni nǹkan tó fẹ́ kà ṣe kankan báyìí. now you are talking. ah mo dára. jọlá but why you doing this. ṣé nǹkan lè bí mi ni is he not my father. lójú wọn ni kí ló fẹ́ pa mí ni. obìnrin kúkúrú ti bẹ lọ́dọ̀ ọ̀dà ọ̀pọ̀ tí wọ́n pa àwọn àjà mi lẹ́yìn. you are a bastard. you called me a bastard. assuming you You are. that day you asked me to kill You guy. ti ló lóyún. ilé ẹ kó wá síwájú mi kó wá apologize. apologize for what? Ah! bá yín kọ́ ọ̀. ó stupid tó bá sí tó tó báyìí òun gbà létí tó tó bá kí ẹ múlẹ̀ tó bá lù ẹ̀ wá sọ wípé àbúrò ẹ̀ mẹ́. You're making noise now. Ó pariwo. Ó ẹ ni mo ṣe bá ẹ o gbàgbé tó bá ń gbọ́ ó lẹ́nu mm-hmm. ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ah, ah, mo mọ̀ náà eh. èmi ò dún ẹnu lásán. àṣírí àṣírí well done. <laughs> thank you. Eh, síbèrè eh, ẹ ká ṣe nọ́mà fún ẹ. pa gbà àṣírí orí ẹ wà mbẹ kí ni thirty k délé ni. báwo ló ṣe mọ o thirty k ò ti ń sọ fún mi thirty. àjọkà ni ẹ ọmọ ilẹ̀ ló bẹ́ẹ̀. ló kí ni bẹ́ẹ̀. lówó tí stop gbogbo wèrè tó ń bá perform yìí now what's this kí ni gbogbo pálapàla yìí ṣé òun mọ̀ ọmọ ni ṣé òun wà ah, ṣé mi ló kó èrò owó fún tó bá mi sọ pé kí n lò bẹ́ẹ̀ lo kí ni bẹ́ẹ̀ are you joking are you funny. wà kí ló ṣe ẹ́ tó ń vibrate ṣó gbé wúbà mi normally five thousand la máa ń sọ ṣó à kí ló ń wọ́ọ̀dì yẹ ṣé èmi ló ń gbá lóhùn. àwọn aṣèkọ̀ ń ṣe é. Ah, bọ̀bọ̀ ìfẹ́ rí ṣége láàrin two minutes ọmọ ẹlẹ ojú yẹn lájà ẹ máa bó. ọmọ ẹlẹ gbójú ń bẹ ah. ìgboro lájọ wà támàkì láti jọ wà kí ló ń ṣiyẹ oh. orí làlẹ kẹmí ni. bọ́bọ́ torí bó ṣe gbé wá ni mo ṣe jẹ́ kó mọ̀ yìí pé okay ó wà lẹ̀ on a good day tó bá bá mi pàdé níta you dare not mo lè gba mọ́tò kọ̀ọ̀kan tó débẹ̀ mo wá fún ẹ lọ́pọ̀tunity o fẹ́ máa misuse opportunity you're giving me peanut ṣé kí fifty thousand naira mi pé ni. ìyá ẹ̀ ṣàfihàn ṣe bí ọ̀rọ̀ àárín gbogbo ẹ̀ náà ṣe bí ẹran ó faná síbẹ̀ tí máa gbé mọ́tò. bóyá ló mọ̀ gold plated ni wọn ò tí ì bi yàrá ja ẹ̀jà wàá rí ṣẹ́gẹ̀ láàrin ìṣẹ́jú kan sí. bọ́ọ̀ bá fún mi oh, lọ́wọ́ mi. ọmọ kò ṣì jọ kí ló ń wọ́ọ̀dì yẹn. fún mi ní ọwọ́ mi eléyìí máa rí wèrè fún mi lọ́wọ́ mi bọ̀bọ̀ fún mi lọ́wọ́ mi máa ṣe wèrè fún ẹ fún àǹtí àǹtí. ọmọ wa aláyé aláyé máa wò tí ẹ lọ wá kí ló ṣe fájọ mi lẹ́jàre ẹ lọ ọgọ́ lówó àfẹ́ tá ti pè òun ṣapá bìtàn òun ṣẹ́yìn bí orí wọ́n bọ̀bọ̀ tá a bá gbé olóṣòwò bíbá ẹ lọ máa ń fún tí ó di five days twenty five thousand máa fún ọ short time loan tún ṣe é sì mo tún fún thirty bay ó tún ṣàpàbí tó ń ṣe ìlú ọmọ yìí ọmọ wa tèmi lẹ́jà rẹ̀ fún mi. bàbá yìí máa gbọ́ wàhálà bàbá yìí máa tọ́wé máa dá gbogbo tẹ́ẹ̀lì ìlú àti kí wọ́n mọ̀ kọ́ fún ni. ni ọgbọ́n mi. ọgbẹ́ni fún mi ní ọgbọ́n mi. bọ́bọ́ ọ̀sá mi ló ń sọ èmi ọmọ ará ìgbogbo wèrè tó ń bá mi fà. o ṣò fẹ́ gbọ́ ṣò fẹ́ gbọ́ eh, eh. tẹ́tí ẹ̀ kò gbọ́ ẹ̀ gbọ́ngbọ́n là ń gbọ́ngbọ́n tọ́kọ̀ là ń sọ sọ ọ́ bẹ́ẹ̀ sáwé eh. rẹ o èmi ò rẹ o èmi ò rẹ o. kọ́lá kí lè ṣe ọmọbìnrin ọjọ́ ìpẹ́ lélẹ̀ náà wọ ẹlẹ́yà ẹ lórí social media ìwọ ìwọ gbólóṣọ́ tó tẹ̀ ọ́ ẹ wá ṣe débi pé wọ́n ń rẹ́kọ̀dì ẹ̀ wọ́n tún post ẹ̀ nísìrì kí ni mo ti sọ iná mo ń pariwo you are shameless being how dare you embarrass me and our family on social media ìwọ èmi tẹ́ mi jẹ́jẹ́ mi mo fún ìmì pamọ́ mo ń ka news àwọn èèyàn lórí jíṣọ́ jíṣọ́ wọn wá ń gbé ọkọ títí èmi wọ́n wá ń post picture tèmi pé ìyàwó ẹ̀ lélẹ̀ olóṣòrè tó ń jọ àgẹ̀ how dare you Kọ́lá èèyàn burúkú ni ẹ o. àwọn oníṣòwò jọ iṣẹ́ ìṣù ni. iṣẹ́ ìṣù ni èṣù yẹn ló máa ṣí ẹ èsì yẹn ló máa ṣe kọ́lá explain what àṣẹ gbogbo tó ń sọ lọ́jọ́ yẹn ẹ ọmọbìnrin yẹn aṣẹ́wó ni o kò lẹ́bí kò ní kíní kan àṣẹ ohun ẹ̀ ah you are a shameless man you are a shameless man shame on you kọ́lá ìwọ o oh, no wonder tá a fi rí ọmọ bí gbogbo àtọ̀kiri tó jẹ́ kó lò kó fún èmi kémi fi fún ẹ lọ́mọ o ti lọ lọ́ta who knows maybe you have um, low low sperm count i don't know. Mm. mi ò bínú mi ò bínú mi ò bínú sórí àwọn family tèmi ti rí fídíò táwọn family tí ò ti rí i'm going right away to show them and you know what i'm leaving you kò dẹ̀ sí ẹ̀dá kankan tó lè bá mi sọ please. àṣé wọ́n rékọ́dù àṣà báwọn ló ṣe rí fídíò yìí. sista Fọlákẹ́. ah brother Jacob. ẹ ṣe wà pa. ẹ ká sàn ẹ wá mú tiẹ̀ ti fẹ́ rí yín tẹ́lẹ̀ ẹ wá ẹyin eh, mo kò fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣebí on the twenty fifth yẹn ṣì ní birthday yín àbí. memory yín wà retentive gan o so ẹ ṣì rántí. Ah, ah, <laughs> definitely àwọn èèyàn tèmi bá like all potential people tí mo máa ní plan láti run mi kì í really gbàgbé important things ah, about them. Thank you. No, no problem. 2050 yẹn náà ṣì ní àbí. Yes. Eh, all no problem. Màá kàn ṣe bóyá bíi little birthday celebration fún yín. Ah, i'm sorry àwa ò kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ oh really. yes. Ah, all right no wahala màá ṣàdèlè fún yín birthday gift tá a bá celebration. Ah, Sister flaky. Eh? Thank you. Anything for you now, <laughs> Brother Jacob. Ẹ jẹ́ eh, kí n All right, no problem. I was thinking, n you don't know. Oh no no no no, eh. mo ṣì máa fẹ́ jẹ́rìí ni wọn ní ilé kẹta síbí báyìí. Níbí báyìí, eh, all right. oda. dáa. ma worry, ma bá yín get umbrella mi. <laughs> Sister Blakey. No problem, no problem at all. Babe, bí bò ló ń lọ. Inú dúró mò ń bá ẹ sọ̀rọ̀ bí bò ló ń ó fi mí sílẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀ ibo ló ń kẹ́rù lọ. kí ni ò ṣẹlẹ̀ i'm leaving. i'm leaving for where. <laughs> Eh? I've told you I'm eh, leaving. Àtàná tí bàtà ti ṣẹlẹ̀, mo ti bẹ́ẹ̀ náà. Ẹ eh, mọ̀ sí mi ti wá bẹ́ẹ̀, gbogbo àwọn family mi ti wá bẹ́ẹ̀ still o ṣì sọ pé o fẹ́ máa lọ. Kí ló dé tó ń ṣe báyìí náà? Really? O fi gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí látàná yẹn, o fi kò máa change anything. Ọ̀gá is not going to change anything. No, wọ́n mi ẹ̀ tó ń bẹ̀ mí yẹn, ìwọ bèè lọ́run, ṣé wọ́n lè gbà? kí ọkọ wọn dá dì tí ẹkọ lọ bọ lóṣooṣù ṣọ gbà ẹ lè gbà ọmọ náà lẹni máa fi lọkulọ lẹmi ò gbà o i'm going and that's the final. you know what yeah you know what yeah i'm sorry iṣẹ́ ìṣòro this won't happen again please jọ má fi mí sílẹ̀ jọ o lè lọ sẹ́ni wẹ̀ yeah please now babes please má fi mí sílẹ̀ lọ jọ eh, jọ i'm not gonna do this again. really enjoyed yourself. I eh? did. Ẹ eh, ṣùọ́. No, oúnjẹ wọn wà delicious gan bí báyìí. Ẹ eh, ò bẹ́ẹ̀. Ah, mo really enjoy ara mi. Mo dẹ̀ sọ fún pé kẹ́ mú take away dání ẹ nínú wá. Ah, irú oúnjẹ báyìí is best enjoyed here èèyàn dídà ti máa gbé oúnjẹ bẹ́ẹ̀ yẹn lọ sílé <laughs> thanks so much mo ah. really appreciate God. Ah, bọ́dà Jacob ẹ má ti dúpẹ́ ṣé ẹ rò pé treat tí mo fẹ́ fún yín gangan leléyìí no this is just meal because nǹkan tẹ́yẹ bá jẹun lẹ́yẹ máa gbé fún ẹ̀dẹ̀ nídìí okun àti agbára I oh. understand so this one is just your birthday meal your birthday treat gangan ilé ló wà tó ti ń dúró dé yìí ẹ jẹ́ lọ lé kẹ́ wá lọ gba birthday treat yín sẹ́ẹ̀. <laughs> treat mi tún ṣì wà ń lé. oh treat gangan kọ́ leléyìí oúnjẹ jẹ lélẹ̀ treat yín ilé ló wà mo kọ́kọ́ gbé yín wá jẹun ni. sista Fọlákẹ́. ó àníkẹ́ pè mí ní flaky náà ẹ pè mí flaky. sista flaky. ẹ jẹ́ a lọ oh you're going to really enjoy yourself o oh. oh you will really enjoy yourself. <laughs> lè yín báyìí? What is all this? Ah, ah, Ṣé bí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé birthday treat yín gangan pélé ló wà? This is your birthday treat. Birthday treat? Yeah. I'm getting it all wrong. Um, it's one, two, three, and four. Come on, boy. What's síbí ká ṣeré fún ẹ, ká gbé ẹ What are you waiting for? Ebi mo sọ fún yín pé I'm give you a really nice good treat. Yeah. This is your birthday treat. At least have a bá birthday celebration. I could give you a birthday treat. The girls are waiting. Come. They're actually very delicious. They are very interesting. They are very lovely. Alright now, girls. Oh yeah, oh yeah, oh yeah. Button up, button up, button up. Everybody button. Oh, this is gonna be your first birthday ever. Ever. Òru. Èmi kẹ̀ òru wọlé lóru ẹ má dá mọ́ mi lóhùn mi ò wọlé lóru eleven ló ń pè lóru o mi ò wọlé lóru mi ò dé lọ síbi tó jẹun dáwọn ọ̀rẹ́ mi mo lọ mo kọ lọ ṣe fàájì ni kéde wa máa wo mú òun kankan ó níyàn oníparaga kan tó ń ta ajá pátá ajá skẹ́ẹ̀tì já mi ò mu yẹn o jẹ̀dí lásán jẹ̀dí lásán ni mo máa ń mu ìgbà míì tí mo bá dẹ̀ feel like kí n mu mo máa ń fà á. ìmọ̀kò hmm? eh, tèmi tiẹ̀ fẹ́ sọ ni pé gírí sista Rebecca kàn ètè ṣe kíá náà èmi sì lọ síbi kan kí tó máa lọ lé. àtẹ̀mí náà torí mo ṣe máa dọ́dọ̀ télọ̀ mi mo dẹ̀ tún fẹ́ẹ́ dé ọ̀dọ̀. ọ̀dọ̀ Pius. Hmm. <laughs> ìyá náà serious ṣé kí n máa lọ sọ́dọ̀ boyfriend mi. Ah. ó dá ọ̀rẹ́ mi lọ lọ Pius Pius. sista Tinú. mo dájú kó kí n mọ pé ń gbọ́ wa. ẹ fẹ́ lọ sọ́dọ̀ broda Pius. ó máa ń lọ. Man love lọ obìnrin dáadáa. Eh, that's fine. Eh, eh, ó dẹ̀ ní kankan tí mo fẹ́ béèrè o. kí ni. Ah, kí ni. ṣé ìmọ̀ nǹkan tó ń jẹ́ tírísàn. tírísàn. bàjẹ́ kọ́. tírísàn. ọ̀dà yóò kọ́. àbí mi gbọ́ dáadáa ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ láyé wa dáadáa jẹ́ yé wa. mo ní one two three three sum. ẹ bínú o <laughs> ṣé bẹ́ẹ̀mi ṣe understand the three sums ṣé tó ní. bó ṣe máa dùn gangan nìyẹn bàtà. Ah. <laughs> bọ̀dá yẹ kó a máa ṣe a máa ṣe ah, gan a ah, good. tẹ̀rí mi tó bá jẹ́ tírí sọ mi ẹ̀ mo good gan ah. má sọ fún pásítọ̀. kò bad now. ó bad. oògùn ara ríro ẹni pé kálukú ló ní nǹkan tó bá lára mu nǹkan tó bèmí lára tí bá ti ń fìlà ìkẹyìn ro mí ara ń ro mí sóhun ni mo máa mu. tírí sọ even four five gan èmi ti ṣe. ẹ́ Tínú. Mm. Ṣé bí three three lájọ wà gbáwo ló dé four? Ah, mo ti lọ. Tó ah, ti ṣe five. Mo ti wọ five, mo ti lọ fà. Five. Mm, ah. Kò dáa o. Sísè ló kó tí mo plan. Kò dáa. Kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Mo ti lọ. Inú tèmi náà máa dùn láti lọ o inú mi máa dùn láti wà promoted sí five yẹn. máa ń dùn. nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ ni wípé last week òun ni mo experience tèrè sàn so mo wá really enjoy ẹ̀ gan-an látìgbà yẹn ni ó ti wá wù mí ṣe sí so bẹ́ẹ̀ ṣe wá dárúkọ five nsìn mi ò mind but mo wá fẹ́ suggest wípé ká tún experience yẹn ká tún ní ṣe understand. Ah, I understand. èmi ni mo ti ṣe rí òun ò ti ṣe èmi ẹ̀yin àti sista tinú ah. Jehova dé tún sọ nǹkan kan sí mi lọ́kàn. Ah. èwo tún ní. mo rò wípé ká pe sista Rebecca náà mọ́ra a lè jẹ́ foursome ẹ̀yin má lè ní experience ẹ̀ á kàn jẹ́ wípé ẹyọ kan ni sista tinú fi jìrì lọ. ṣé ti ẹ rí ìtẹ̀sán yẹn náà ah! Ah! ó dùn mọ́ mi torí ó dùn mí tó ti kọjá àbíkájọ wa àmọ́ iṣẹ́ ah, rí ti títa Rebecca tẹ̀sán yẹn kò sọ́nà ọ̀gbẹ́ o. báyìí dàdí à. torí bó ṣe wà yẹn hmm. wọ́n ṣe ti gbóbi ilẹ̀ Galilee yẹn hmm. virgin ni wọ́n wọn ò kanlẹ̀kùn wọn rí o ọ̀kọ̀ọ̀kan ọmọ kankan. tẹ bá ń gbọ́ witness tó one ní Jehovah Mr. Rebecca ni wọn kanlẹ̀kùn wọn rí ọmọ kankan. bíyà èmi fi pé àwa mọ̀yàn aláwọn èèyàn tó pọ̀ ta lè kó mọ́ra. <laughs> Eh, that's why. <laughs> Mm-hmm. but táwa àkọ́kọ́ lọ new experience three summer once again kákété ẹ̀ wọ́n. ó dè máa dá ìjà lọ. jehovah jèrè ọkàn ẹ ah. lórí jẹ̀dú. ní ìyí tí mo ti mọ̀ pé àǹtí mi ti kó wá bì mánìṣó lè mò ń bọ̀. Oh, that's nice inú mi á dùn mi ò lè wait láti. bàbá tó fẹ́ upgrade basis. <laughs> máa ṣe sísítà <laughs> tí inú. ìtìmọ̀ kan tó fọ́nì ni pé gbogbo bẹ́ẹ̀ ṣe wà èmi rò bí abáyébù. Ah. ẹ bá má bínú pé mo dá yín dúró. Ah, rárá ṣé ẹ rí ọmọ tó lọ yẹn ọmọ àbúrò mọ́mì mi ni. Ah. Oh. ẹ̀yin ò rí nǹkan tó dì mọ́ rí ó dà kéèyàn máa jèrè ọkọ hmm. ni mo ṣe ní èdè mọ́ ọmọ sí láti máa tẹ̀wọ́ lọ́wọ́ wọn. ni òun ìsìn tí mo wá rí ni mo mọ̀ pé àǹtí mi yẹn àdúgbò yìí ló ń gbé wọ́n sọ pé oh. àwọn fẹ́ move lóòótọ́ àmọ́ mi ò mọ̀ pé ó ti yá wọn mm. bẹ́ẹ̀ yẹn oh. so mo máa padà síbẹ̀ ẹ eh, brother Jacob ẹ̀yin àti sista Tinú ẹ̀yin lè máa jẹ́rìí lọ báyìí ẹ eh, sista folu, èmi àti yín a máa padà síbi tí mo mú sọ́nsìn. ká lọ jẹ́rìí ọkàn náà. Ah. àní lè jọ lọ mà. kí ló dé. ẹ ṣe ṣe rí ọ̀nà ilé bọ́dá Jacob gangan eh. ó lóbìnrin kan tí mò ń jẹ́rìí fún bẹ́ẹ̀ bí jehova ṣe ń jẹ́ kó yé mi o ó dàbí ìpè ní nǹkan gan ni jehova fẹ́ jèrè ọkàn ẹ̀ wọn ní dáa kí n máa lọ ẹ jẹ́ kí n lọ. ẹ máa lọ jehova gbàdúrà gbogbo ẹ kò burú gbà yẹn á pàdé ní pàdé ìrọ̀lẹ́. ọ̀dà jehova fún yín ṣe. ẹ kì í ma a pàdé. ẹ ti kọ́. aja kok. Sista. Bisa Apa dong? Dia unik kia kia aja kok. <laughs> kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Ah, torí pé we are doing it right here. èmi rò wípé ká kọ́kọ́ ṣáwà ká wá wọ bedroom ni. Ah, ah, first of all àwọn ìṣáwà o ẹlẹ́ẹ̀kejì tó wà ní pé ẹ wo bí bàbá yìí ṣe tẹ́ a lè mú any angle ká mm. change position tó bá ṣe wù wá. wà like that's it. like a ma free. Eh? Oh, Bobby. Sì, sì, ẹ. Wájú kò, ẹ tún sẹ̀ sí. Eh, eh, eh, yes. Kò <laughs> mi. Oh my God. Kí ni ìyá mi? Ẹ ẹ mọ̀ kọ́ tẹ máa ṣe fún mi, mo ra jí kò. Àbí tẹ máa ṣe fún àwọn méjèèjì. Ẹ ṣe rí àmọ́ kọ́ àwọn tí àyè, àmọ́ kọ́ wọn báyìí. Alẹ́ ìlú kò mi rárá. Ra jí kò ẹ sẹ́ẹ̀tì. Ẹ parí iṣẹ́ síbí o, ẹ wo bí. Ẹ tún wá lé

kí n máa kọ́kọ́ wá ẹ jẹ́ kí mi máa tún ẹ máa kọ́kọ́ surprise me mo máa ń fi pé bọ́dá Jacob mọ nǹkan ni o. wọ́n mọ mẹ́wàá. ah mẹ́wàá kẹ̀ pẹ̀lú ìtòwálẹ̀ one hundred. èmi mà kàn ń try díẹ̀díẹ̀ ni tí a bá ní parọ́ ẹ̀yin méjèèjì lè jù mí lọ. bọ́dá Jacob ah. ẹ bá dùn ẹ la yá tì inú igi pé wọn méjèèjì ló ń ro mí bá ṣe ń lọ. sista Tinu so ìgbà wo ni ká tún fìpàdé sí báyìí. Ah, pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wà ń sìn ẹ̀yin lágbára wà lọ́wọ́ ẹ̀ anytime tẹ bá ti ní ìdíwà ẹ kọ pé wá we are at your service anytime. sista Tinu next week nǹkan. it's fine. Eh àríra yín next week nìyẹn <laughs> a tún sọ̀rọ̀ before then. <laughs> sista Tinu. kẹ́tíkẹ́ ìyá bye. Jehovah ò ní go gbogbo wa sílẹ̀. brother Jacob ti wake up You ò kì í ṣe dìde rìn mọ́ báyìí yes brother Jacob mo ti já <laughs> brother Jacob mo ti já <laughs> brother Jacob mo ti já mo já kutukutu yeah, eh, eh, eh. brother Jacob mo ti já. hello ẹ̀yin tèmi Shady ló ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ èmi ọlọ́rọ̀ mo tútù dé motivational speaker yín <laughs> ẹ̀yin tèmi á ní motivational speaker ìsọnù mo ti dé o èyí tá a dẹ̀ fẹ́ sọ lénìí òun ni ẹ̀yin ìyàwó tẹkọ̀ máa ń jókòó ìdẹ̀ra sílé ọkàn yín tẹ́ẹ̀kì. Shady jọ̀wọ́ dàn mo rí tówẹ̀ tó fi clean lẹ́kọ̀ọ́ yẹn okay oya má bínú má tún bẹ̀rẹ̀ ní ọ̀pẹ pẹ̀lẹ́ jọ mo ní problem kó lè dáa fún ẹ náà ní jàre oya tún go. ẹ̀yin tèmi ṣẹ́rì ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ mo tún ti dé o motivational speaker ti yín nìkan ẹ̀yin tèmi máa kèmí ní motivational speaker ìsọnù ọ̀rọ̀ yìí ti sú mi ṣẹ́rí tí mo gbé dé lọ́tẹ̀ yìí òun ni àwọn ìyàwó ilé tọkọ máa ń fira wọn lẹ̀ tí wọn kì í spice up sexual life wọn ẹ ẹ jọ ẹ jẹ́ ká máa fi iyọ̀ àti ata sí i ẹ fata sí dáadáa fáwọn ọkọ yín ẹ má kàn jókòó rẹpẹtẹ kódà ibi tẹ bá pẹnẹgó sí ni side chick máa ti wá bá yín o ó máa dira wálé fún yín ni ẹ ẹ jára mọ ẹ ṣe gbogbo ẹ ẹ má kàn relax sílẹ̀ sílé kẹ má ah, rọra babe ah súnmẹ́yìn tẹ́gùn pọ̀ ẹ má kàn relax sílé kẹ ṣe bí ẹni pé ah ẹ gbé wọn débẹ̀ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe pẹ̀lú ọkọ yìí ẹ kẹ́ dìde fún wọn kẹ́ ṣeré fáwọn ọkọ yìí ẹ ṣe fún wọn dáadáadáadáadáa kọ́ lè mọ̀ ẹ tẹ bá wà ní kitchen ẹ ju gbogbo ẹ any small thing tẹ bá fẹ́ ṣe ẹ jẹ́ kó mọ̀ do the ninety thing ó ti yẹ yín ẹ wọ náìtì ẹ kẹ ẹ dáná fọkàn yín bíi bébì kí ló fẹ́ jẹ tó bá jẹ ẹ̀fọ́ tán kó tó wá jẹ tìbí kò yẹ yín ẹ má kọ́ máa ṣe bí ìgbà tó yẹ pé mo kúkú ti bímọ fún kò síbi tó ń lọ ibi tó ń lọ wà ibi tó ń lọ wà tẹ́ wà kẹ́fù ṣe rí àwọn side chick wọ́n kún ìta lọ́tún lọ́sì tọkọ yín bá rìn sọ́tún báyìí side chick tó bá rìn sósì side chick kó rìn iwájú side chick kó rìn lẹ́yìn side chick èmi fúnra mi yìí married men ni mo máa ń like àwọn ni mo ń wá side chick ni mí ẹ bẹ́ẹ̀ rí mo ṣe rí ẹ bẹ́ẹ̀ rí bí mo ṣe kù tẹ́ ẹ̀ bá wà kẹ́ẹ̀fù a máa gbà á mọ́ yín lọ́wọ́ ni ẹ̀yin kẹ̀ òun nǹkan tí shading try láti ṣàlàyé fún yín ni pé ṣe rí side cheek, ìrọ̀ side chick ìyàwó lélẹ̀ ṣe rí ìyàwó ilé tí ò bá mọ ọkọ ẹ̀ tọ́jú àwa sáì chìkì máa gbà á níṣẹ́ láwùlẹ̀ sọ fún yín wípé kẹ́ ẹ sùn dìdí ẹ̀ ìyàwó ilé tí ò bá ti fẹ́ sùn dì á máa gbaṣẹ́ àkúrò lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni bá a dẹ̀ ṣe wà yìí sáì chìkì ti wá ẹ̀ lè lù wá òtó máa ń gbé báńsàrì ni kò síbi kankan tó ti lè ká wa mọ́ tó ti lè lù wá so ìwọ tó wá mọ̀ pé òfẹ́ kẹ́nìbọ̀dì má bẹ́ẹ̀ pín ọkọ ẹ̀ jẹ́ kó rí ẹ pé kó ṣe gba àwọn kan tó ní pé kó ṣe yẹn torí àwọn crazy gan touch your toe, bend down, open your yash, open bum bum. So we are going to see you guys in our next episode. Bye. Oh, fine, eh. fine. Come on, edit here, bouncing ye. Àbòmú láìkí ibi tó ti jù ní dáadáa pé yé èèyàn. Eh, Fẹ́kì kí ló dé tó ń ṣe báyìí? Ìwà àgbàyà ló máa ń wù náà. Kí mo ṣe fún ẹ? Kí why did you turn the camera to yourself? Why? Uh -uh tó ṣe báyìí òfin tó yẹ kó gba fóònù dání kò jẹ́ kémi náà kémi náà gbọ̀ǹdì báyìí o ò jẹ́ kí n gbọ̀n. but you have your own phone why why kí ló ń ṣe lórí fóònù mi. ẹbí ẹ kọ́nà èmi ni mo tọ́wọ́ èrè bẹ́ẹ̀ mi mo fẹ́ bẹ̀rẹ̀ rìkọ́dù àbí ṣé o mọ̀ pé àbúrò ló jẹ́ sí mi níjọ́ kan mo ṣì máa organize pé kí wọ́n lù ẹ́ bí kò dákú ọ̀nkù ẹ̀gbọ́n ò ní dá ẹ̀ mọ̀ mọ́. kọ́ lu èmi ebi bí kò mo bẹ edit mo bẹ record mo ń fàgbà ara mi mo fi ṣe láńgbáláńgbá káàkiri mo ń ládìí mọ́lẹ̀ mo ń ládìí mọ́lẹ̀ mo ń jẹ ara mi mọ́ kinní yìí ṣé mo jọ náà sí lójú ẹ̀ mo kọ́ṣẹ́ cinematography ìdí díẹ̀ ṣé bẹ́ẹ̀ edit ẹ̀ or not. bá mi edit ẹ̀ agbaya edit ẹ̀ ó ṣàfẹ́ hàn kò sọkọ fún ẹ lórí péjì mi. ọgbà ah, ah, eh, eh, eh. lọ́wọ́ mi. sorry sorry now. ṣé mo máa edit ẹ̀ fún rẹ. má bínú now. kẹ́mi má bínú. bẹ irú gẹ ọkọ ẹ lè wò lè gbẹ̀kọ́ rárá. má bínú now. má wọrí wo wá gba fídíò lọ́wọ́ mi ṣé ló mọ̀ kọ́. fíkì sorry now bá mi sáré edit ẹ̀ kí n lè post àwọn tèmi tí ń expect ẹ̀ jọ. àà ah, a jẹ́ pé bọ̀bọ̀ yẹn kárì gan nìyẹn o. ìdí ó gbé dání báyìí pọ̀ jù. Ah. Ah. lẹ́ni tó jẹ́ pé ó the march ká lọ fún vacation. ó fẹ́ gbé e jáde. travel. Oh. anyway mo tuntun kù sí létí pé ìkan náà àwọn mọ́tò tó wà ní gàrájì yẹn màá nídìí ẹyọ kan láti máa fi ṣẹ̀sìn rìn. ah wo ó fẹ́ gbé ẹ travel yẹn o ó fẹ́ ṣe shopping for oríṣiríṣi gbogbo àwọn yẹn lèmi fọwọ́ sí àmọ́ ipe kó wá lọ máa wa mọ́tò ẹ̀ èmi ò kí ń support idea kí side chick kó máa wa mọ́tò man friend ẹ̀ tíyàwó ilé ẹ̀ bá mú ẹ wàá jẹ́ dẹ́ndẹ́ ìyà. sórí ta ló fẹ́ jẹ́ dẹ́ndẹ́ ìyà. anyway tí ò bá lè gbé kọ fún mi á ṣàrà tèmi fún mi. sista Fúlákẹ́. tí man friend bá kàn tiẹ̀ máa ra mọ́tò fún ẹ make sure pé orí orúkọ ẹ òun ló rà sí ọkọ kówó yẹn fún gan ó sì máa wà preferable because ah èmi ò lè jẹ́ kí ìyàwó ilé kan wá lọ lù mí o. sista Fúlákẹ́. ta ni. ni brother Jacob. níbo mi ti mo sọ fún pé wọn à ń sálẹ̀ yẹn ni. ẹ máa bọ́ nínú yàrá mo wá nú yàrá èmi wà ní living room ima. ẹ má wọrí ẹ má bọnú yàrá máa ń tijú gan. your room. ẹ ẹ máa bọ̀ ẹ máa tijú gan. Uh, all right. bọ̀bọ̀ tí mo ti sọ gbogbo gist ẹ̀ fún ẹ náà sọ mi gbé bó ṣe ẹ wọlé wọlé wọlé. bọ̀dà <laughs> Jacob ẹ rà ẹ wọlé ìyá ní kẹ́yìn máa ṣe báyìí ẹ má bínú pé mo interrupt yẹn. oh no doctor. ṣé wàá pa. <laughs> ẹ ká sọ. kí ni wọn ẹni tí mo wá ẹ nù. ṣé òun wà nǹkan kan ni. bóyá kò wá lọ sọ́nà bíbá ẹ wọlé ẹ wọlé ṣe fẹ́ rí mi ni. briefly. ok ṣéèdì mo ń bọ̀ náà jẹ́ sáré rí ọ̀nà jacob mo ń bọ̀ mo ń bọ̀ jẹ́ sáré rí wọn mo ń bọ̀ má padà wọlé sí i mo ń bọ̀ mo ń bọ̀ àgbélẹ̀tẹ̀ yín ṣe bá ní kẹ́yìn máa ṣáì ẹ má máa ṣáì sẹ́mu láìpẹ́. oh really. Uh, yes. Uh, because látìgbà tí ẹ ti ṣe kinní yẹn fún mi lọ́jọ́ bẹ́tẹ̀ mi àti ìgbà ẹ ni mo ti máa ń feel like kí n ní irú experience yẹn sí. again. I slept for the whole day lọ́jọ́ yẹn. <laughs> bọ́dà Jacob kí ni yẹn ti dùn mọ́ yín ẹ fẹ́ wọn ní méjì méjì ní mẹ́ta mẹ́ta kẹmú kọnu threesome àti four devil ẹ ẹ lẹ má wọrí inú yẹn eléyẹ kéré gan má arrange sister ti jẹ́ sleep like a baby yes. you slept like a young boy fine boy baby boy <laughs> Eh? ẹ worry i'm going to arrange it. <laughs> <laughs> Um, ṣé mo lè suggest nǹkan. okay. Um, mi ò mind ọ̀rẹ́ yín tó wá kí n i love a shape. ah brother Jacob. sister Flaky brother Jacob hey, dáràn brother Jacob ti that shape mọ̀ ojú brother Jacob ti mọ ẹni nice shape ẹni tó lọ́yàn tó dáa àti ìdí tó dáa oh wow that's so nice any which way ẹni tẹ́rí yẹn o mà or n ṣe ọ̀rẹ́ mi ọmọ aburo mi mà ní àbúrò mi gangan. Jehovah. Oh, ọ bẹ́ẹ̀ mi ṣe drop ọyàn báyìí lóhùn ah i'm so sorry ẹ má bínú a lè wéyàn mi i'm so sorry. ọ̀rẹ́ Jacob ẹ bọ́lẹ̀ ń bẹ mi sọ fún pé kò ní ṣe mo kàn ń try láti differentiate ẹ̀ fún yín ni pé kò ń ṣọ̀rọ̀ ẹ̀mí pọ̀ mọ́ ìyá mi ni ẹ má wọrí ó máa ṣe mọ̀nà ká ẹ̀. sísítà yìí máa ṣe. ẹ̀mí àti ẹ̀ máa ṣe náà ilé kékeré ni ó máa ṣe lọ́fẹ̀ẹ́ gan ni kò ní gbowó fún ibi tó dùn mọ́ dé. <laughs> Ah, ó gùdù gan èmi pé gbà mí ọmọọṣẹ́ máa ń mọṣẹ́ jọ̀gá lọ èmi lèmi train ẹ̀ tèmi tíṣà bá lè bàdà ẹ ti mọ̀ pé ọmọ tó máa jáde lẹ́yìn mi uh-huh. Madagascar. Um, Sister Flicky, mm? I want you to be serious and be sincere with me. I'm Are serious. you for real? Yeah, I'm for real. I'm not worried now. Èmi àti ẹ máa ṣe ẹnìkan máa wà and ẹnìkan máa wà lẹ́yìn but èmi ni máa ṣe better part of it You know I like it. Uh, no problem. Eh, ẹ ẹ máa bọ̀ ẹ má worry máa lọ sọ àníkẹyẹ máa ti jú à ojú yín tó ti dá ṣèpù tó dáa ojú yín tó ti dọ́yàn tó wà òkè mọ oh your eyes no pecky breast your eyes no big bum bum now i'm mm-hmm. proud mo ti kọ yín jẹ ti mọ ṣẹ́gun èyí máa ṣáì báyìí bọ̀ṣẹ̀ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ṣẹ́rú òun professional ló máa ń bá dìwọ̀ èmi ni mo ṣì ń train yín tí mò ń ṣe teacher yín and so on and so forth yẹn òun láìkè gbogbo àwọn eléyìí yẹn o ṣẹ́ni tó bá ti wọlé báyìí ẹ mọ wọ̀nyí méjèèjì ẹ mọ wá síbi ìdí báyìí ibi ìdí ó yẹ lọ síbi ìsàlẹ̀ ó yẹ lift ẹ up. Okay. Eh, irú ẹ ṣe dáadáa ẹ máa ṣe with energy like ah ọ̀dà Jacob ọ̀dà Jacob you're so good now high five high five ẹ má tìjú mo ti kọ yín ṣe ṣeré ṣeré ẹ tún ṣe náà let me test it again let me test it again ah god damn it oh brother Jacob you're too good ẹ má wọrí ẹ lọ freshen up ṣẹgbọn màá wá bá yín lápàdmẹ́ǹtì yín. I will be expecting. Ah, ah but èmi ni màá ṣe lè tó pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n pé you know I like it I like the way you do oh, it oh, thank you. eh don't worry go and freshen up at uh, your ah, apartment all right. I'll come and meet you there ah ah Jacob ma ti oh ma ti crazy gan eh, Jacob ti dáadé àtọyìn ọmọ. I will be expecting. No problem. ah ah ẹ wá gbà ń kẹ wọn àti wọn train bọdà Jacob gẹ bọdà Jacob má ti like àwọn girls tíkítíkí àwọn tìkí bàbá ah ah mi ra Jacob bíbí tẹ́ wá yìí máa kọ́ yín níṣẹ́ bí wèrè bí wèrè ti kọ́ṣẹ́ jù ọlọ́run. ṣéèkì ṣéèkì ṣọ́mẹ́kẹ́ bá pa wèrè ìwọ́gẹ́ yìí ṣọ́mẹ́kẹ́ bá pa wèrè yẹn nígbà tí mo sọ fún ẹ kíní ẹnìkan o ó gùn o ó ṣe ó mọ̀ bẹ́ẹ̀ tẹ̀ dáadáa o. ó wá introduce ti ẹ tán wá yídi òṣèkiri jọ kí ló wá. no ṣebí mo ń try láti wá kíní pin tí mo fi dirun mi mú the other time. kíní pin òṣì ẹ wò ló ń wá ó wá pin pin òṣì kankan jọ ó kàn yídi kiri wájú ẹlẹ́lẹ́ni ó fẹ́ kó mọ̀ epo wà ń bẹ̀ àmọ́ ibi tí wọ́n kàn fẹ́ wo obì sí obì ti padà wù ú bẹ́ẹ̀ o wọn ni ẹ máa sọ pé òun fẹ́ ṣe é kẹ. irọ́ ni. àní bọ̀dà jacob ti dẹ́ni tó nídìí àtọyàn ọmọ sẹ́. ṣé pé ayé bọ̀dà jacob ti ta tó bẹ̀ yẹn. bọ̀dà jacob máa wà pẹ̀lú mi ayé wọn ò ní ta kò pọ́síbù. irọ́ ni. wọ́n láwọn láìkí ṣèbù ẹ̀. bọ̀dà jacob ẹ̀. ayé wọn rú tó bẹ́ẹ̀ yẹn. ti bá bá wọn wú. ti bá bá wọn wú. Ah, ah! ṣọwọ́ ń eh. bẹ̀ ni mo ti sọ fún wọn mo ní ìwọ professional ló máa ń ṣe o ah. so mo ti sọ fún ọ bọ́yẹ máa gíráàbù ìdí. ṣe máa yẹ gbogbo ẹ̀kún rẹ̀ tí máa yí báyìí tí máa ikú ti pa wẹ̀rẹ̀ Jacob ikú ti pa wẹ̀rẹ̀ Jacob sẹ́ wàláì ayé wọn ti ta ọlọ́run ọlọ́run wẹ̀rẹ̀ Jacob ṣáà làwọn fẹ́ ṣàwọn méjèèjì pọ̀ mo ní ẹ̀ kí kò sí wàhálà ọlọ́run ọbẹ̀ ṣe wá pọ̀ tá a bá dira ikú pa wọ́wọ́ bá dira irú wa wọ́wọ́ bá dira irú wa wọ́wọ́ bá dira. wo ọwọ́ ni pé ká máa bọ̀ wọ́n ní ká máa bọ̀ lọ́dọ̀ àwọn. ó ń bo nílé ẹ̀ náà. Ah, ah, stop ẹ̀ náà jẹ́ kó máa bọ̀ mí. ká yanjú ọ̀rọ̀ ayé ẹ̀ ń bí báyìí ibi báyìí gangan ó yá jẹ́ kí n mú fóònù mi jẹ́ kí n pè pé pé pé pé pé pé pé pé kó máa bọ̀ ń bí báyìí pé o ó yá jẹ́ n pè. Eh, babe hmm? mo kó tó wà ní pé náà bẹ̀ lọ. kó rẹ lọ jà ẹ sí mú mi bẹ́ẹ̀ jẹ́ lọ jẹ́ jẹ́ mo lọ fresh lọ. sista Fọlákẹ́. Eh kò sí wàhálà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ nìyẹn I will come ẹ ṣàmọ̀ pé ẹ̀yin náà ni lecturer mi ẹ̀yin ni instructor mi nǹkan tẹ́ bá ti sọ pé kì í ṣe náà ni màá ṣe ṣebí àbúrò yìí náà ti accept pé kí n máa bọ̀ ah, no problem mo ti ń bọ̀ sister flaky all right. Brother Jacob. Yeah, yeah, mo lọ, mo lọ, má sá lọ ilé ọkọ wa lélẹ́ yọ, má sá lọ, ó ti jẹ́ máa padà bọ̀. Ṣédì, ṣédì, ọkọ yẹn mi ló ń fẹ́. Ṣèbí ni, wọ́n ṣàjẹ̀ péré ni ọlọ́pàá máa kẹ́ fún bọ́dí lẹ́yìn. ọlọ́pàá máa kọ́ gbogbo wa. ọlọ́pàá máa kẹ́ fún bọ́dí lẹ́yìn. yeye ye bleki bleki wọ́n ló kọ́ mi kan kókó ẹgbẹ́ òṣì ló fẹ́ yà náà. ẹgbẹ́ òṣì wo ṣé mi mo ṣe pé bíi ẹ ṣe tóbi tó gbogbo ẹ ní kò jókòó lé mi. àjẹbí ah, wọn náà kì í wọ bra kì í wọ bra náà kò dáadáa. ìdí ẹ ló máa pa. Ah! ó dẹ̀ pa máa ṣẹ̀wọ̀n ó dẹ̀ pa máa ṣẹ̀wọ̀n. ìrìnàjẹ̀kọ́ la máa jọ ṣẹ̀wọ̀n lọ́mú lásán yìí nǹkan oh, má pariwo má pariwo nǹkan tèmi fi hàn tí ètò ti dákẹ́ báyìí ẹ̀yìn kò lédè ló ń gbé èmi fi pé bóyá ká rò rẹ̀ ká dẹ̀ lọ ká tẹ sórí bẹ́ẹ̀dì ẹ̀. kàlọ́ kàlọ́ bẹ̀nẹ̀gbẹ́ síbẹ̀ kàlọ́ bẹ̀nẹ̀gbẹ́ síbẹ̀ kàrọ́ọ̀lù ẹ̀jẹ̀ happens to my money, I'm only responsible. I don't joke with my money. I don't joke with my job either. Hope is not what I'm thinking. Huh. Eh, okay, watch your back. You know what Fiona is capable of saying. Uh, I'm sorry for your loss and my condolences. Fiona. here, babe. watching you? to, to deserve you. All that me, please hold on to my heart. I just wanna love you forevermore. You have the temper of a serial killer. I still don't know why you can't control your anger. He was stabbed multiple times. So why are you ranting? What? <laughs> I can guarantee you that. Now dànù ni. àbí kò fẹ́ da fún táwọn ìyálà jẹ. wọ́n ṣe ń sọ́kọ́ nìyẹn kò ní da fún ìyálà ìyá ẹ̀. ẹ wà á mi your wife and I deserve an explanation. Don't stay in an abusive marriage. You must be, a very lucky lady. I am done with you. Èyí ń lọ ẹ nínú kùlù báyìí lójoojúmọ́, ó dẹ̀ ṣì ń pàtàlẹ́ kiri. Ayo is like a leopard. He will not change his spots. Ìyá ẹ̀ tó pè mí ní leopard ó dálé mọ́ bàbá ẹ̀. you're bastard. Kido, you don dey talk too much. Oṣù àwọn kọ́lé wọn ni. I was waiting for the right time. There's no right time, but yeah. Ọlọ́mọdé kó bá ẹ débi tó ò nífẹ̀ẹ́ sí. Stay away from Ayo. Chill comes. So why are you ranting? Traffic my foot! You disappeared. That's me. Ṣé kò ṣe bọ̀bọ̀ to some pé ní anger management ni? Ta ló ń jẹ ẹni tí wàá dà sẹ́ẹ̀? Nǹkan tó ń jẹ́ kó yé wa ni pé tí ayò àgbájọpọ̀ tí lè charge ẹ̀sìn kan. Tí lọ́ọ̀bù mi ṣàkóso àbọ̀ obsession. Who is the decent girl? Aya is the devil I know. kí ló jáde kúrò nílé what happened ṣé mi lè fọwọ́ kan ìyàwó mi mú ni. Túndé no Tupac kì í ṣe pé you are just wicked and heartless no ṣé ṣé kò yẹ kí sense ẹ sọ fún ẹ pé mo ṣì wà traumatized mi ò like i said i'm not doing tóbìnrin bá sọ pé òun ò ṣe nǹkan ó máa filẹ̀ tó bá dé wù mí ṣe i'll come meet you that's all. babe babe just hold on bring your hand. Ah, no, no, no, no. no. trap me nìyẹn. Ó fẹ́ trap me. No, no, no, no. I'm not doing. I'm not doing. Ó fẹ́ trap me nìyẹn. I'm not doing. I'm not doing. Um. Babe, babe, babe, okay, okay, okay, okay. Listen, fine. Wo nǹkan to ṣẹlẹ̀ ṣì wà lára ẹ̀. Bọ́ Alizu kọ́kọ́ ni mo máa fi gbé kúrò náà. Mo ní láti gbé kúrò lára ẹ̀ kọ́kọ́ tẹ́. I said I'm not doing. Kí problem ẹ? Ẹ bó ti ń pariwo mọ́ mi. Ó yá má bínú, mo ní pé mi ò ṣe. Ṣé o gbà tí mo ti fọwọ́ kàn ẹ́ láàá? Kò ní mí nì. Okay, let's do it this way. Bóyá kí wọ́n fọwọ́ mú bedroom kémi sùn sí sitting room ọ̀hún kí wọ́n sùn sí sitting room kémi dẹ̀ lọ sínú bedroom ìkọ́nu méjèèjì ló máa fọwọ́ mu. torí mo fẹ́ fọwọ́ kàn ẹ́ kí n lọ sùn bedroom kó sùn sí sitting room is that, is that what you want? yeah. okay. sùn ma ma ma fẹ́ sùn. má má má bọ̀ ọ́ o ti ń wù mí jù you can sit or just. Go to the bedroom. Ah! Stop it! It's not I'm not doing. chegou